السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الخمسين وثلاثمائة وعن عائشة رضي الله عنها قالت ما كان رسول الله صلى الله عليه وآله وسلم يزيد في رمضان ولا على إحدى عشرة ركعة يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا قالت عائشة قلت يا رسول الله أتنام قبل أن توتر قال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي متفق عليه وفي رواية لهما عنها كان يصلي من الليل عشر ركعات ويوتر بسجدة ويركع ركعتي الفجر فتلك ثلاث عشرة ركعة وعنها رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل ثلاث عشرة ركعة يوتر من ذلك بخمس لا يصلي في شيء إلا لا يجلس في شيء إلا في آخرها وعنها رضي الله عنها قالت من كل من كل من كل الليل قد أوتر رسول الله صلى الله عليه وسلم وانتهى وتره إلى السحر متفق عليهما وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الله لا تكن مثل فلان كان يقوم من الليل فترك قيام الليل وعن علي عليه السلام قال قال رسول الله صلى الله عليه وسلم أوتروا يا أهل القرآن فإن الله وتر يحب الوتر رواه الخمسة وصححه ابن خزيمة وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال اجعلوا آخر صلاتكم بالليل وترا متفق عليه وعن طلق بن علي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا وتران في ليلة رواه أحمد والثلاثة وصححه ابن حبان هذه مسألة إخوة شكرك إخوة أمام النبي محمد صلى الله عليه وسلم صلوات من إنسان بمن موالور على خطاب أجيب بأول لا تضيع عائشة ọlọ́run bá kó túbọ̀ yọ lóṣù wọn. ó ní ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة فأنا بواكات الله لكم أبا وكي كيجو ركعة مقتلة له بيان رمضان أبي باتيت رمضان anabi kìkì juraka mọ́kànlá lọ lóru rọmọbọ́n ni o àbí kìí ṣe rọmọbọ́n eléyìí obìnrin àwa títa bá fẹ́ wá òkọ́sí anabi sallallahu alaihi wasallam nípa mélòó ni ká máa ké lóru ojoojúmọ́ léyìí tó yẹ ká mójútó láì kéjú bẹ́ẹ̀ lọ láì kò sì dínkù sí àbá pé rákà mọ́kànlá ní ká máa kí ní gbogbo ojoojúmọ́. wàá pa á jùlọ ẹni tó lọ́wọ́ bàbá ní kó máa jí láti máa kí sọ̀láàtú láyl nítorí pé aṣíwájú wa ọ̀gá wa anabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń fẹ̀sìn yín rán àwọn ìyàwó tó súnmọ́ kí wọ́n mọ gbogbo bí ṣe ń àwọn ní fún wa ní ròyìn pípẹ́ yà rọmọdán ní bẹ àbí òtẹ̀ sí rọmọdán wọn kì í ké jura ká mọ́kànlá lọ. ọlọ́run ti lè lọ́kọ́ ká ara rẹ̀ fún fi rasulillahi uswatun hasanah. àwòkọ́sẹ̀ rere ń bẹ fún yín lára àrántí ọlọ́run anábì sallallahu alaihi wasallam. ó túmọ̀ sí kẹ́ńtù dá lóṣù yọ. ẹni tí ọsẹ ìran rẹ̀ ti ń kí lóru tọsẹ ma lórí rákà mọ́kànlá torí bẹ́ẹ̀ lọgá wa máa ṣe. àìṣe wa tẹ̀síwájú lórí àlàyé báwo ni rákà mọ́kànlá yìí ti ṣe máa pé ó ní sọ́ọ̀lì arba'a wọn á kí rákà mẹ́rin náà fẹ̀rẹ́ tẹ́sítẹ́lì. عن حسنهن وطولهن ما سواجه سباو ni raka mẹ́rin yìí ti ṣe máa rẹwà tó àti pé báwo ló ti ṣe máa gùn tó yẹn pé wọ́n kìtì ọ̀rẹ́wà púpọ̀ wọ́n sì dúró pẹ́ nínú rẹ̀ púpọ̀ kó tó di pé wọ́n kí raka mẹ́rin tán wọ́n rí pé yẹ ọjọ́ ti lọ. níbẹ̀ lànà bí sọlọ́lá àdúgbò làwọn ìkẹwọ́. ṣùgbọ́n ìyàtọ̀ láàrin ṣíṣe ìrun lọ́sọ̀ lànà bí sọlọ́lá àdúgbò lẹ̀ mímú as-salawati gùn lànà bí sọlọ́lá àdúgbò lẹ̀ àti ṣíṣe ìrun lọ́sọ̀ ẹnìkan nínú tiwa àti mímú kí ìrun ó ẹnìkan nínú tiwa. bí ànábì sọ̀rọ̀ bá àtúnlọ bá sì rún lọ́sọ̀ wọ́n ṣe lọ́sọ̀ ni nítorí pé wọ́n ń jọ́sìn fọlọ́ ìjọ́sìn fọlọ́ ẹ̀wẹ̀ àti gbọ́dọ̀ ṣe dáadókun torí pé àwọn náà ń fẹ́ ń tọ́ dáadókun lọ́dọ̀ ọlọ́run alìjẹ́nà. tí ọ̀gá wa ọ̀bá wa ṣe ẹ̀sìn lọ́nà tó dáa jù ibi kí làbá ti wá wà òkọ́ ti jẹ́ ibi kí làbá ti wà wò kọ́sì ẹ̀ tó bá ń gbé jàbùjàbù táwọn máa ń ṣe sọ̀lá wá tiwa lọ́gá wa náà máa ń ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tí máa pa àríkọ́ lára rẹ̀ àríkọ́ kọ́ lára rẹ̀ lọ́dà bí olùmọ̀ọ́rẹ́ nù tó ń sàlàyé ẹ̀sìn fún ẹ ẹ̀ka àdéhìí sàábé tó wọ mẹ́tíláṣí tó sì kírun jàbùjàbù tí wọn sálámà sálámà sallallahu alaihi wasallam sálámà ni lọ kírun kí o tí kírun o ṣe bẹ́ẹ̀ títí lórí ẹ̀kẹta ó ní ẹ̀kọ́ mi báwo ni màá ti ṣe ṣe sọlẹ torí mi ọmọ sọ láti ṣe jù báyìí anabi sallallahu alaihi wasallam sọlá ẹfun lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ olùkọ́ rẹ̀ wá sàlàyé hadithi yìí fún ọ wọ́n ti dédé pé àkókò sọ láti ká wọlé olùkọ́ rẹ̀ yìí ni ó ti fún yín ẹ ti ka ńlá yìí gbogbo àdéhìí yòókù nínú àwọn àdéhìí ànábì sọlọ àtúnlá ti tó nla àdéhìí ńlá ṣùgbọ́n fún ìyàlẹ́nu ìgbà tí ọ̀gá kọ́ máa tukọ̀ lórí kò sí nǹkan kan kó ti ṣe ṣe sọ láti. kótó di pé ẹnàró nírúkú rọ bàbá yìí ti forí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tóró wọn nàró ẹsẹ̀mi àwọn ọ̀dùnmọ̀ ìhàmídá rọ́bìnrin àwọn ọ̀lọ́kẹ́ alḥamdu orí kalẹ̀ lọ́ba. wọ́n akadé ah, ti kalẹ̀ kaka ti sọ láti yìí wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá a sọ síbẹ̀ kò sí kàtí mo rí bá a lò lọ́dọ̀ fún mi bá ọ̀fẹ́ rà. wọ́n ní bẹ́ẹ̀ ni ṣé o ti sí nǹkan kan ó ní kò sí nǹkan a mẹ́wàá mi. kí ni a fẹ́ parí kọ́ lára rẹ̀? àyẹ̀fẹ́ unzur ila ilmi la tanzur ila amali yanfa'uka ilmi wa la yadurruka taqsiri ìmọ̀ oníkẹ́wò ẹ má wò sí ọwọ́ òun ìmọ̀ òun ó ti ọ láǹfààní àti ètò òun ò ní ní ọlá ṣe ọ yẹ pé a bá kọ ká lónìí àbí kákan kọ fúnpa kọ ká má lò sílẹ̀ ló ti jẹ́ kí táwọn ìṣòwò àṣọ̀nà tí ò bá fi hàn dáa tí ò ti sọ láti rẹ̀ lọ́nà tó rẹwà jù kí la fẹ́ parí kọ́ lára kí ni ọba jẹ́ tùmọ̀ sọ́lú. sọ̀rọ̀ àwọn ìdùnnú ni òsọ́lù ẹ máa ti sọ láti gé bẹ́ẹ̀ torí kí mò ń ṣe tèmi. èdè tóbi jẹ́ pé anábìsọ̀lá àṣọlọ wọ́n ti sọ láti ní kọ̀kọ̀ àbí wọ́n ṣe ní gbangba kò yàtọ̀. kọ́dà èyí tí ó súnmọ́ allah buhari tọ́jà pé ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn lónìí sọ̀dá tí wọ́n ṣe níbi táwọn èèyàn ti ń rí wọn lọ́dà jù gbogbo èyí yòówù tí wọ́n bá mú wá níbi ti rí wọn kì í dáa rárá nítorí súnmọ́ nù ní ìsìn ìlànà ta ضعف واسع المراقبة في القلوب nítorí mo ní sàkíyèsí bọ́lá ń rí ni ó ti lẹ nínú ọkàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìtọ́jú àlọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni pé táwọn èèyàn rò tí wọ́n kírẹ́dìtì òun àbí wọn kírẹ́dìtì òun ọ̀rọ̀ wọn á dàbí ìgbà tó ṣe pé àwọn èèyàn ló lálẹ́ náà tí wọ́n fẹ́ àwọn èèyàn ló ní náà tí wọ́n bẹ̀rù wal iyadu billah. àìsàn ni ẹ má béèrè báwo ni àwọn aráka mẹ́rin ti rẹwà tó báwo ni wọ́n ti ṣèkù tó eléyìí tọ́ka sí pé kí irun ogun kí sọláàtì ogun ìtàfẹ́ ìtàfẹ́ pàápàá jùlọ tí gígùn rẹ̀ ọ̀bá kó ìpalára bẹ́ẹ̀ nìkan wọ́n lọ sí sọláàtì fúnra rẹ̀ ìpalára olókè kó bàtà rẹ̀. nígbà tó bá tilẹ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tó kù wọ nìkan wọn á do ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ lọ́dájú pé àmì ìkìláàsù àmì ìkìláàsù àmì kò ń ṣe àfọ̀mọ́fọ́lọ́ ọ̀rọ̀ àyíká tó wá ní ma kí rákà mẹ́rin má béèrè bó ti ṣe rẹwà tó má sì béèrè bó ti ṣe gùn tó. èsì ni lórí pé ọ̀rẹ́ wà á pọ̀jù ó sì gùn pọ̀jù. mẹ́rin tí àyíṣà sọ yìí èyí tó hàn nínú bó ti ṣe wí ni pé mẹ́rin ní tẹ̀lé ń tẹ̀lé láìlá láàrin. láì ìjókòó là láàrin á ń bọ̀sibọ́sì sálámà ìtọ́sàn nínú bá ti sùn ẹ̀ ṣe wá. eléyìí ńlọ jẹ́rìí fún àwọn ẹni tí wọ́n rí wípé kò burú kásíráká mẹ́rin tẹ̀léra wọn káwá sálámà kan fún un pàtàkì jùlọ tó bá gbé òun òun là ń ké pé kò tún burú. yàtọ̀ sí náfìlà tọ̀sán eré ìtòsí gbé àti gbọ́ yé lára àdéhìí sọ̀láàtì láìlì mẹ́tìnà mẹ́tìnà.

tá a bá yan mẹ́rin látàrí pé bàtí ètò ìṣòro àpò yìí bẹ̀ pa àlè yan mẹ́rin náà lọ́sàn-án òru. ṣùgbọ́n àdìsí ó ń bẹ́ẹ̀ nù ẹ̀rí táwọn tí wọ́n ní atúlẹ̀ kí mẹ́rin náà lóru lò wípé ìmọ̀ kíráka mẹ́rin má béèrè bó ti ṣe gùn tó má béèrè bó ti ṣe rẹwà tó. wọ tó á rí i pé hadithi yẹn tọ́ka sí pé yẹ wọ́n máa ń kíráka mẹ́rin má béèrè bí àwọn sọ̀lá báwọn ràkàáàtì yẹn bẹ́ẹ̀ ti ṣe rẹ tó àti bẹ́ẹ̀ ti ṣe gùn tó ṣùgbọ́n méjì ni wọ́n kọ́kọ́ kí ni wọ́n sálámà wọ́n kí méjì wọ́n sálámà fi méjì sábà fi kún méjì ó di mélòó ó di mẹ́rin lẹ́yìn mẹ́rin yẹn wọ́n jókòó ní jíjókòó tó gùn mẹ́rin dàdó gedegbe kótó wọn ò ní jókòó pẹpẹ wọn tún dìde wọn tún kí méjì wọn tún sálámà wọn wà jókòó pẹ mẹ́rin dádúró mẹ́rin tún tẹ̀lé léyìí tí o sí pé mẹ́rin wọn kí pọ̀ ṣùgbọ́n méjì wọn kọ́kọ́ kí wọ́n sálámà wọn ò jókòó rárá wọn fi dìde wọn tún bẹ̀rẹ̀ omi nígbà tó wá pé mẹ́rin wọn tó ìpè mẹ́rin wọn a máa kí kò túmọ̀ sí kí wọ́n sọ pé wọ́n kí mẹ́rin láì fi sálámà làlá ìgbà nàbí náà ló sọ fún wa pé salatul layli matna matna àwọn sọ̀dáwà náà ti bàtà lábẹ́ kí lóru rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà ni ànábì kẹ́hìn sì takò àwọn èèyàn lórí ìjọba nìkan ọ̀sẹ̀ oníṣòwò àjùmọ̀ sí. tẹ̀lé ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́rin. lẹ́yìn tó máa kí mẹ́rin tó tún kí mẹ́rin ó di mẹ́jọ thumma yusalli thalathan lẹ́yìn rẹ̀ Ànábì ni wàá gbé rákà mẹ́ta rákà mẹ́ta yẹn ni kí ni àlùwẹ̀tì fi mẹ́rin tàbá fi kún mẹ́rin ó di mẹ́jọ tó fi mẹ́ta kún ó di mọ́kànlá àwọn àǹfààní tó ń bẹ nínú fiqhu sunnah nínú wọn yìí nítorí wọn ti gbogbo. àwọn tí ajẹ́ mùsùlùmí la bá ń sàǹfààní lára ká máa gbọ́ nípa ẹ̀sìn ọlọ́run sáǹsì ń kọ́ nípa rẹ̀ gbanú àwọn ẹ̀rí tó múnádóko báyìí tí wọ́n bá ní fanfọ́ ọ̀mà wọ́n bá làáfà tí kọ́ yọ̀ ọ̀mà oníkàlùkù wọ́n sọ̀kọ́sọ̀tẹ̀ sílẹ̀ fún ìfẹ́ ọlọ́run nǹkan ti fura pé ní Ramadan àwọn míì wọ́n mọ̀ fa wàhálà ìkìlá kà mọ́kànlá náà wọ́n fẹ́ kí o wọ́n á ní wọ́n ti ké mọ́kànlá àbí mẹ́tàlá ṣé káwọn kí mẹ́jọ káwọn fi mẹ́ta ṣe wítìrì ni àbí káwọn kí mẹ́wàá káwọn fi mẹ́ta ṣe wítìrì fanfa yóò wá bẹ̀rẹ̀ mẹ́tíláṣẹ́ wà fún méjì ẹ̀yìn sì mọ̀ pé ẹni tó pọ̀ jù nínú ẹni tó sọ̀pọ̀ tó group A and B táwọn tó mọ̀ ní wọ́n ti ò mọ̀ ní wọn mọ pé ẹnu tiẹ̀ dùn kọ ó súnmọ́ kọjá pé tó ń sọ lóòótọ́ àwọn ọdún ti pé à bóun ṣe wí pátápátá bó tilẹ̀ jẹ́ kọ́ lóògùn lẹ́nu rẹ ó súnmọ́ kọjá pé wọ́n lọ lẹ́yìn àwọn èèyàn wà pé méjì àwọn amúra lọ́tà lórí kẹ́kẹ́ òtún rẹ lọ́tà níbi ẹsẹ̀ ọlọ́ọ̀ lọ́pàá ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ń tẹ́ra rẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ń ṣera rẹ̀ náà ní gbọ́ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ tó bá ké cd àbí dvd kanu wọn release tó tuntun tí wọn ò tí ì wò rí gbogbo wọn pèjọ ọbẹ̀ ni bàbá tí ó hàmọ́ ìyàbọ̀ bá délé pé òun tètè ti dáná ẹ̀mẹ̀mẹ̀ yàrá mẹ̀mẹ̀ nàlùkà oúnjẹ alẹ́ ti dàbọ̀ mọ́kànlá àbọ̀ báyìí ah, ebi bìkan náà lájọ tí ń bọ̀ báyìí subhanallah kì í ṣe bí pa lọ gbọ́dọ̀ ọlọ́run ti dán bọ̀ báyìí sọ ìdí nu tó fi jẹ́ pé wàhálà pọnù gbèsè ayé àwọn tí ọba ti fẹ̀sìn fún wàhálà pọnù gbèsè ayé wọn burúkú gbogbo tí o tó nǹkan nípa wàhálà fún un torí ẹ ọlọ́run bá kọ́ máa kọ́ àdàtà ìdá lẹ́yìn rẹ̀ lànà bisalòlá àdúrà kìrọ́kà mẹ́ta ọ̀hálà tà àyíṣà àyíṣà wà ní kólítù yà rọ́sọ́lọ́lọ́ mo nílò ojúṣe ọlọ́ àtàná amúkọ́bílá kótó di kó fi wétí tó ọ̀wá máa sùn jù síwájú kótó di kó fi wétí. kí ni túmọ̀ béèrè àìsà yẹn náà lọ́la mi máa ń jí kírun ànábì máa ń kí lóru a sì mà ju iye báyìí níta ìjà sọ ni pé ǹjẹ́ lẹ́yìn ìgbà táwọn ìbùsùn bá àti máa kíráka yẹn tán tí wọ́n á máa sùn náà kó tó tún di kó wọ́n tún mú wútìrì wá ànábì wa sọ pé kódà bó bá ṣẹlẹ̀ kó rí mi rí tí lẹ́yìn tí mo kí mẹ́jọ yẹn mo mo sùn ìnà ìnà ojú ojú mi méjèèjì á máa torí pé èèyàn bíi tiyín lèmi náà èèyàn bíi tiyín lèmi náà wala yanamu qalbi ṣùgbọ́n kàn mí kìí sùn torí pé ànábì lèmi olùkọ́ ẹ̀kúrá mẹ́rin ojú mi méjèèjì á máa sùn ṣùgbọ́n kàn mí kìí sùn sẹ́yìn máa sùn kọ́ ọjà tí kò àtọ́jú àtọkàn sùn. wàhálà kò sí tùmọ̀ nípa àdìsí yìí nù tó bá pẹ́ yìí náà kàn yín èsùn gbogbo wa kàn wọ́n èsùn adẹ́pẹ́ àdìsí yìí ò ní tùmọ̀ nù kí wọ́n á ní nǹkan tó yẹ tó yàtọ̀ tó tutù wa bá sùn ọkàn náà tẹ̀lé ni sí wàhálà mi ṣùgbọ́n àná ẹni sọ̀rọ̀ wá àdùsọ lọ tó ju rẹ̀ méjèèjì bá sùn ọkàn rẹ̀ kò ní sùn tó hàn án eléyìí tó jẹ́ nu ńlá tó náà ti fà tọ nínú ẹgbàá wa kan tí Bukhari àti Muslim tó gbé jáde wọn ni kana yusalli min al-layli ashra rak'at rákà mẹ́wàá náà Nabi sallallahu alaihi wasallam ni wọn máa ń kí lóru wa yutiru bi sajdah wọn sì máa fi rákà kan ṣe wítìrì ọgbẹ náà rìsọ́ọ̀tì rẹ̀ kan náà rákà mélòó rákà mọ́kànlá wa yarka'u rak'atay al-fajr. lẹ́yìn rẹ̀ gbàtà alifajari bá yọ anabi yóò kí rakata alifajari fatilka talata ashrata raka sábà tí wọ́n kúnra àwọn òdìraka mélòó òdì mẹ́tàlá mẹ́wàá wọ́n kí wítìrì kan kún òdì mọ́kànlá wọ́n tún wá kí rakata rakata alifajari òdì mélòó òdì mẹ́tàlá eléyìí ò túmọ̀ sí mẹ́tàlá tuntun wa nù ìwáyà mi o ìwáyà mi sọ pé lóòrù ni mẹ́tàlá o. kíra kàtà àfẹ́tìrì bá kún yìí ó di mélòó ó di mẹ́ẹ̀ẹ́dógún márùn orí rẹ̀ gan kò dájú pàwọ́ àmàkì sáwàlálà ẹ̀ dáhùn àtìfẹ́ wà ní jẹ́nu onídẹ̀ẹ́ra sá ẹ̀ wàlá ẹni tó bá ń fà lìjẹ́nu yóò múra o ànábì tó ti garanti mi hmm? liyagfiraka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara. wọn ti ṣàforíjì ẹ̀ṣẹ̀ tó síwájú àti tó awa àwa fún wọn wọn dàbí ìgbà ní àṣọrántì burúkú kan tó lọ́pọ̀lọpọ̀ ó wá sí máa ń pé no no no kò báyìí ẹjẹ amúra o bọ́dà kọ́kọ́ sànù wa. ẹgbẹ́ wa mi tún wá wá sábà wá wà dé sí ìgbà tí ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة في رمضان يعني. أبي في رمضان أنا بكي كي كي اللي قلوا لي ركعة مكلا لأنه أما صلاة فيما سلول حديثي وتوقع تقوي وقلوا كي جبالو ما كان هذا خبر يروي عائشة فوق anabi kìí kí ju rákà mọ́kànlá kọ̀sọ́ ipá anabi ní ẹ má ṣe kí ju rákà mọ́kànlá ṣùgbọ́n aṣọ tó dáa nínú wíwà òkọ́ṣe òun náà ní má kí ju rákà ètò dáa jù lọ. nìkan tó fẹ́ kí ju rákà mọ́kànlá lọ ńkọ́ àbọ̀dọ̀ ta kò ṣèlú gbàdúrà sọ̀rọ̀ àti nínú sọ̀rọ̀ àti lẹ́yìn mẹ́tìnà mẹ́tìnà sọlá ti tá à ń kí lóru rákà méjì méjì ni tó bá ti kí méjì sálámà tó bá ti kí méjì sálámà tó bá ti kí méjì sálámà tó bá fẹ́yìdá ọba ahadukumul fajra falyusalli rak'atan tutiru lahu ma qad salla. sẹ́nìkan máa ń bẹ̀rù kálífàjà rí ọmọ yọmú lọ́wọ́ kọ́ ya kí rákà kan nígbà yẹn o yóò jẹ́ wítìrì fún gbogbo ohun tó ti kí wítìrì fún gbogbo ohun ti kí láì jẹ́ kí wọ́n sọ pé wítìrì fún rákà mẹ́wàá tó ti kí. tẹ̀lé ìtumọ̀ sí pé tó wọ́n bá kí ju rákà mọ́kànlá lọ́wọ́ tẹ́lọ̀ ó tún gba aládàá rẹ̀ sọ ọ́ tẹ̀lé ìjẹ́bù tó ṣe jẹ́ mbẹ́ tẹ̀lé yìí náà kéésì nǹkan tá a lè máa bẹ́ wulẹ̀ tá a máa bára wa jà náà sọ pé o ti tako súnà kò tako súnà kankan ó tako súnà fi'liya ó ṣe déédéé súnà qawliya súnà pé níta nàbí ń ṣe bákà mọ́kànlá súnà qawliya níta nàbí sọ kò fi nọ́mbà sí mọlọpọ yẹ wa adakpe kọtako sunna kankan kọtako sunna kankan torí ẹ eléyìí ẹsẹ ti alẹ máa bára wa dà bákan náà tọba afẹ kí ju mọ́kànlá àbí mẹ́tàlá lọ tọ yẹ kí wọn náà fi nọ́mbà sí kọtọ tọba fi nọ́mbà sí o ti di bí dàá tọrọ kẹfura ẹnìtúlá gan wa idha khaba ahadukumul fajra. فليصلي ركعة توتر له ما قد صلى ثم bá ń bẹ̀rù ká lùbáṣà yọ ọmọ yọ kíláka kan yọ jẹ́ wípé without number. ìgbà tí wọ́n توكي ti wá sọ pé fifteen lọ́wọ́ máa ti bí ayé ìdẹ́lẹ̀ rò pé wa so ẹni tó sọ twenty three làwọn máa ti wọ́n lẹ́rìí ṣùgbọ́n ẹ̀rí yẹn kò fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n lẹ́rìí ṣùgbọ́n ẹ̀rí yẹn kò fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n gbà wá ládìí kò fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n tún ní Umar ó kó àwọn èèyàn jọ lórí pé kó wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n tún ní kò fẹsẹ̀ rìn lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ tó pọ̀ jù tí wọ́n sọnù kí ẹ bá ti sọ fún àwọn Hanafiya Shafi'iya Hanabila ní ti gbogbo wọn sọnù Malikiya nìkan ló yapa Malikiya tó sì yapa yìí àwọn ọ̀pá sẹ́yìn wọ́n pa wá dùn àwọn ní mẹ́tàlélógún lásán pọ̀ mẹ́tàdín àbí mọ́kàndínlógójì thirty nine torí bẹ́ẹ̀ làwọn bá tí wọ́n ṣe ń màdé so eléyìí ọ̀jẹ̀rẹ̀ so gbogbo gbogbo kálukú náà lọ lẹ́rìí tiẹ̀ ṣùgbọ́n èyí tẹ́rìí tó nípa tó lágbára jù mú wa ní rákà mélòó mọ́kànlá tàbí mẹ́tàlá ẹgbẹ́ ìjẹ́bù sùn jẹ́ mẹ́rin ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ kí ju bẹ́ẹ̀ lọ tó bá dá ti límítì rẹ̀ ọkàn kírun lọ ọlọ́ọ̀fi rọ ọlọ́run salamu alaykum raka méjì salamu alaykum raka méjì salamu alaykum raka méjì ìgbà tó ń wo pétọ alifájàre kò ní pẹ́ yọ òkìrá kàkan so débi pé ìwọ gan alára gan ìgbà mi ò lè má ma yẹra kà tó kí àbí ìgbà mi ọkàn ni pé alhamdulilayi ẹgbẹ̀rún nítorí àkàwọn àtọkọ rọgbánú lẹ́yìn rọgbánú lẹ́yìn àwọn asẹsìnsẹsìn lóru nínú àwọn aṣíwájú wa rere ntẹlómi nkíkí lè tó ma ọ̀pọ̀ púpọ̀ àlùjànnà yìí làwọn náà wà náà làwọn ti wá sẹ́kí tá a bá tá a bá ti lè kí lóru bọ́ọ̀lù láfẹ́ wò sáwọn ọ̀lẹ́ náà wọ́n fi máàtì sí eleven thirty ẹnìkan tí wàá sọ wá gbé àlámù gbèrè bí tó bá ti di eleven twenty kò jù ọ gbogbo palẹ̀ mọ́ torí o lè má sí náà wọ́n tàn jẹ́ torí kí wọ́n fẹ́ wo máàtì náà àfi táwọn wá nù kọ́mọ́fò wá rù torí ká lè bá àmọ́ta ló score the first goal ta ló score the second ta ló ràn lọ. àmọ́kì ní kàkì yá mo lé ìtẹ́gbẹ́ wọ́n ti fi eléyìí lẹ̀ bá àti wọ́n alìjẹ́ nà fa <laughs> subhanallah torí ẹ ẹsẹ káwa náà kàtó lórí borí nípa dáadáa kó lọ sọ wa lórí rẹ. nù àdìsí tó tẹ̀lé Aisha radiyallahu anha ọ̀dọ́ rẹ̀ náà tó ti gbà wá. وإن كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل ثلاث عشرة ركعة ètò yàtọ̀ ìraka mẹ́tàlá la nàbí máa ń kí lóru ó túmọ̀ sí pé gbà kì mọ́kànlá gbà kì mẹ́tàlá yóò ti ọ̀pọ̀ kọ́tàpàdé ti tó ní kéèké ju ó túmọ̀ sí pé ìtọ́ pọ̀ jù ní raka mọ́kànlá ṣùgbọ́n lẹ́ẹ̀kan láàrin wọn máa ń kí raka mẹ́tàlá. ثلاث عشرة ركعة يوتر من ذلك بخمس ركعة márùn nínú rẹ̀ ní máa jẹ́ wítìr ayọ́kẹ́ mélòó ni qiyamul layl mẹ́jọ márùn gẹ́gẹ́ ni wítìr la yajlisu fi shay'in illa fi akhiriha anabi yẹn sì jókòó títí tí wọn fi kímara àrùn tán yẹn ti mẹ́jọ tìyàn o torí salatul layli matna matna wọn kì méjì wọn sálámà wọn kì méjì wọn sálámà wọn kì méjì wọn sálámà wọn kì méjì wọn sálámà méjì méjì lọ́nà mẹ́rin ó di mẹ́jọ wọn á wọn á tẹsẹ̀ bẹ̀rẹ̀ wítìrì wítìrì wọn fi kíráka mara àrùn tán wọn ní jókòó yẹ bá tẹ́lẹ̀ nínú ẹ̀kọ́ wa náà nínú zaadal zaadal ma'ad rákà márùn ẹ̀wọ̀n ní jókòó láàrin rẹ̀ títí tí wọ́n fi kíta ilé ìjàgbọ́ ti sojá mẹ́rin. ọ̀dà bí ìyàrá bẹ́ẹ̀ ṣe jẹ́rìsọ́tò lè ṣe ráhà nínú rákà márùn wíkì nìyẹn bó lẹ́sì ṣe. àti kí rákà alákọ̀ọ́kọ́ tán abẹ́ lọ sí ẹlẹ́ẹ̀kejì àjò lè ṣe ráhà. àti kíráka ẹlẹ́kejì tán à ń lọ kíráka ẹlẹ́kẹta sáájú kù àgbàdo tó kù nígbà tí àwọn ìbá ké wítrún mi ń sọ̀rọ̀ àti yìí tí wọ́n ti dé lọ síbi tí ó ti jẹ́ ṣẹ́fúrọ́n lànà bí ti máa jókòó bọ̀tí nísìnyí wọ́n ti kí ṣẹ́fúrọ́n tán wọ́n lọ síbi tí ó tún ti jẹ́ wítrún ni òní jókòó kò sàkíyèsí mẹ́rin tó bá fẹ́ kí rákà mẹ́ta pọ̀ àbí rákà márùn pọ̀ kò sì fẹ́ ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ so tó bá kí rákà alákọ̀ọ́kọ́ tán tó máa ń lọ sílẹ̀ kejì wájú tó bá kí rákà ẹlẹ́kejì tán tó máa ń lọ sílẹ̀ kẹta òníjó tó bá kí ẹlẹ́kẹta tán tó ń lọ sílẹ̀ kẹrin wájú tó bá kí ẹlẹ́kẹrin tán tó máa ń lọ sílẹ̀ karùn-ún òníjó ilé ìjẹ jọlọsà tòlù ìrọ́ha fẹ́ẹ̀ni tó bá fẹ́ kí sọlá tòlù wíṣẹ̀ rákà márùn. ẹ̀dọ́ ti fẹ́ kí sọlá tòlù wíṣẹ̀ rákà mẹ́ta papọ̀ yóò kí rákà alákọ̀ọ́kọ́ kótó dìde lọ sẹ́lẹ̀ kejì yóò jókòó tó bá kẹ́lẹ̀ kejì tán kótó dìde lọ sẹ́lẹ̀ kẹta kò jókòó ilé ìjẹ jọ́sọ̀tòlù ìrọ́ha tó kọ́ ọ gbọ́dọ̀ lómi ní ìjọba kí wítìrì rákà mẹ́ta yóò hàn kí rákà alákọ̀ọ́kọ́ yóò jókòó kótó lọ tẹ́lẹ̀ kejì pa kótó dédé gbàtó kẹlẹ̀ kejì náà sọ̀rọ̀ bí kò sí fẹ́ sálámà lẹ́yìn rákà kejì yóò tún ajókòó ìjọ sẹ́kù lè tẹ̀lé àfẹ́ àṣìṣe lélẹ́yìn ìṣèlú rẹ̀ ànábì máa ti jókòó. tó eléyìí la gbọ́ yé nínú àwọn àdéhìí. في حديث مالك بن الحويرث حديث أبي حميد السعيد رضي الله عنهما أتي حديث أبو هريرة رضي الله عنه من جلسة لا جلسة الاستراحة فيها ìgbà táwọn àbí bá parí wítìrì tí wọn lọ sí ṣẹfìrì ni wọn máa ń jókòó ó túmọ̀ sí pé tá a bá fẹ́ kí wítìrì rákà mẹ́ta papọ̀ ẹ̀mí ló lájókòó ẹ̀ka ni jẹ́lẹ́sẹ̀ tó lè ṣe ráhà wà bẹ́ẹ̀ ìjókòó tí ó tún tẹ̀lé ìjókòó kínú àtàyà ìpínlẹ̀ ìjẹ̀bù ti ṣe jẹ́nu. wọ́n máa kíra káà márùn wọn sì ní jókòó títí tí wọ́n fi títí tí wọ́n fi sàtáyà wọ́n fi sálámà. eléyìí túmọ̀ sí wípé kákísọ̀ láti wétò bóyá rákà mẹ́ta àwọn akí méjì ká jókòó kátàlá akásẹ̀tà ya kásẹ̀sẹ̀ dìde kámọ́lẹ̀kẹta wa mánìkìgbè hàn wọn kọ̀ fún wa láti kí wítìrì bẹ́ẹ̀ o. sọ̀rọ̀ pé kò sí yàtọ̀ láàrin wítìrì ń bẹ àti sọ̀láàtòl magre wọn kọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ní náfìlà wọ́n fẹ́ kíráká mẹ́rin wọ́n fẹ́ kíráká mẹ́rin ní náfìlà ní tẹ̀lé ń tẹ̀lé láì sálámà sọ̀rọ̀ kọ́ kíráká méjì sàtáyà kó tó tún méjì yòókù akọ wa sàtáyà rárá o khilafan lil hanafiya ilé ìyapa ti ń dáhùn hanafiya ń sọ tiwọn o àwọn hanafiya máa ń ṣe bẹ́ẹ̀ o wọn afẹ́ kírọ́kà mẹ́rin tiwọn yóò kí méjì kò bá jọ kà yóò kí méjì yóò sàtáyà kò ní sálámà yóò tún dìde yóò mú méjì wá wọn sáyà yóò sálámà tamaman ka salatu dhuhr kẹ́ bí salatu dhuhr àti asr àti isha eléyìí àṣìṣe kò sí dọ́gba àárírí nínú àwọn àti ìtàn náà lẹ́yìn náà rí fanabi sallallahu alaihi wasallam wọn ké juraka méjì lọ papọ̀ wọn wá jókòó sàtáyà láàrin láì sálámà wọn tún wá dìde bí ìran ọ̀ràn yẹn ààrí ibi tánàbí ti ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam òun náà lọ́nà sí ni ká máa ṣe kí ni ká máa wà wọ́pọ̀ sí i. torí ẹ ọba fẹ́ kí wítìrì rẹ rákà márùn ó lè ké ṣùgbọ́n kí lọ́mọ kà ń bẹ̀ kí lọ́mọ kà ní rákà márùn àlàyé rẹ̀ ń bọ̀. الله أكبر صلاة الجنازة أنا بقى كلاك سورة الفاتحة تاكا سورة دي rárá hadithi kan mú súra wa wọn ní hadithun shad àwọn kan ní ziyadatu fiqa kádà pé suka tí a nìkan. allahu akbar ẹlẹ́kejì kí lẹ́yìn ká asọ́lẹ́tù alẹ́ nàbí sallallahu alayhi wa sallam asọ́lẹ́tù ibrahimiya ètò lè bá tí o. as-salatu al-ibrahimiyya àti sẹ́rí àmúhání ẹ̀ o ilé fati tó ń kó ká o so ẹlẹ́kẹta Allahu akbar òkú là ń kírun sí lára o kí láti ní ìsìn á sàdúrà àfọkùtà ń kírun sí lára ìbáàjọ pin ìbáàjọ obìnrin ìbáàjọ yẹn méjì ìbáàjọ yẹn púpọ̀ gan ìbáàjọ ọmọdé kékeré Allahu akbar ẹlẹ́kẹrin àsàlámà sàdúrà kan ọ̀dà nínú àwọn àdé ọwọ́ abáná bisalòlá àṣìlá ṣe ọlọ́ àkpọ̀rọ̀ márùn ó sọ ọlọ́ àkpọ̀rọ̀ mẹ́fà ó sọ ọlọ́ àkpọ̀rọ̀ méje ó sọ ọlọ́ àkpọ̀rọ̀ mẹ́ta tó àtìmọ̀tá àwì lẹ́yìn alákọ̀ọ́kọ́ tó gbé wa lọ bẹ́ẹ̀ lọ àtìmọ̀tá àwì lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì àtìmọ̀tá àwì lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta àtìmọ̀tá ó ti bẹ́ẹ̀ tó fi ìrún lẹ̀ máa lọ ẹni tó ń lọ́ máa ibi tó ti rí lè gẹ́gẹ́ báwọn hànàfíyà ti sọ wọn ló ń lọ ọmọ bí ó ti rí sálámù òfin lẹ̀ tọ́ àbí àníjà lọ́ àgbọ̀n pẹ̀lú rẹ̀ torí lá mùtábà àjàbìlbìdà àwọn níbi dà ní torí rẹ̀ táwa ni dúró de kó fi sálámà àbá di sálámà wa ká pàtì yàpá ọ̀dà súnà ni gbèsè bídà àwọn àmì sọ̀rọ̀ Bukhari àwọn àmì Muslim wọn àmì sèjọ ọlọ́ àgbọ̀n mẹ́rin lọ ìtọ́ pọ̀ jù ní mẹ́rin o kí ló dé tó fi sèjú mẹ́rin lọ ọ̀rọ̀ tó pọ̀ mẹ́ àtọ́rí pé ìgbà tí abálàgbọ̀yì rẹ̀ dáadáa ó ṣeé ṣe àwọn náà lẹ́ẹ̀kan láàrin yẹ́n bó ti wá nù ìwáyà kan pé sáà bá fẹ́ kírun sẹ́ni tó jẹ́ bàdíríyẹn náà àjọjà gun bá dàrú lára anabi sọ lọ àkọrọ mẹ́fà ó sì fi hàn pé nínú àwọn tó jagun bá dàrú àná ara ẹni kan tó ń máṣọ ọwọ máṣọ ọwọ ó sì sọ fẹẹ islam gidigidi ó wá kú àti ọwọ ọgbọrọ karùnún ọwọ ọgbọrọ kẹfà kẹfà ó ṣàrò mo rò pé yé wa ẹn so irú àwọn ọ̀rọ̀ yẹn ó lè tẹ̀lé kí á lámàrú lámàrú. Allahu akbar náà ni òun gbàgbọ́ níwì kankan Allahu akbar kò níwì kankan Allahu akbar kò ní asalaamu alaykum bàtì òrùkọ yìí wa ọkọ̀ jọ Allahu akbar náà tọ́ níbi báyìí ìgbà tó bá wá kíráka márùn-ún wítìrì kí náà máa wí nítorí gbé wa lọ́ọ́ bẹ́ẹ̀ nù àlàyé rẹ̀ ọ̀wà ó tún wá látọ̀dọ̀ Àìṣà yìí olùmọ̀ńlá ni bá olùmọ̀ńlá ẹgbẹ́ wàá ń há wàá ń há látọ̀dọ̀ Àìṣà náà. fáwọn ọ̀lẹ́lẹ́ àwọn ọkùnrin láyè ìsìn orí wọn orí gbàgbókù lásán tó fi kẹkẹ lẹ ẹ wá wo bí ọlọ́wọ́ àgbà ìmọ̀ ẹ̀ pọ̀ níbo wọn akọ pamọ́ sí wọn ò kọ́ba nínú orí náà gbogbo ẹ̀ wá sábà ti ronú kankan tábí wọn lè rán ọkàn máa sọ ọ̀tún rẹ̀ síbẹ̀ làwọn ẹ̀ ètò ìmọ̀ àwọn kò sínú pé wọ́n wá parí kèése bó nkíni wá kò sì wá náà wọ́n bá sì bí ní gbàgbà kó sì wí náà ní ọmọ òkò ní lékún kò ní dín. àgẹ́ni sísẹ̀lẹ̀ kan wá sọ̀rọ̀ sẹ́yìn máa fẹ́ narí tẹ̀ ọlọ́run lọ́mọ ẹni tẹ́ ti fi kún un. wọ́n náà tó tí ẹ bá fẹ́ já ẹ̀rọ ẹ máa wo ojú rẹ̀ dára. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó bá mi yẹn ṣe rí nù lónìí irọ́ ti pọ̀ jù ṣùgbọ́n àwọn àtiwájú wa rí rẹ̀ rárá òdodo ti pọ̀ jù náà bí kò sọ̀rọ̀ kalẹ̀ fún yẹn ọtún sọ gbogbo ọ̀dọ́ lọ́wọ́ irọ́ ọ̀pọ̀ náà ọ̀rọ̀ tẹ̀ irọ́ ọ̀pọ̀ náà ọ̀rọ̀ tẹ̀ tí wọ́n ti pé irọ́ lásán àgọ́rọ̀ àwọn ẹ̀ ti rí nù lónìí. àìjà ó tún gbọ́rọ̀ mi wà radiyallahu من كل الليل قد أوتر رسول الله صلى الله عليه وسلم قصي abala kan nínú òru dára bí ọ̀yìn tí ò ṣe wítìrì rí mbẹ́ ìbẹ̀rẹ̀ òru ni ó ṣe wítìrì rí mbẹ́ àárín òru ni ìgbà míì wà tó ṣe wítìrì rẹ̀ láàrin òru rí ẹ̀bá àlùfájàrí ni àsìkò wà tó ṣe wítìrì rẹ̀ bá àlùfájàrí ẹni pé kò sígbà tí wọn náà tó ń wítìrì wà tó ń bó a jẹ́ pé àwọn sọ pé ìtọ́lọ́lá jù ní kí ọjẹ́ ìdá kan nínú mẹ́ta gbẹ̀yìn nínú òru ṣùgbọ́n mi táwọn àti ojú kòkòrò àti rélé yìí lọ́pọ̀lọpọ̀ ayé kí fa bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ àti tó tó wọ́n ẹ̀kọ́ òwò tẹ̀ ti fẹ́ rúkú ló jí sáré wọ̀ pé ńlọ́lọ́ ọ̀rọ̀ sọ wọn lọ kọ́ wọlé tí báwọn gbèsè yìí ti pọ̀ jù láwùjọ wọlé àràkà àtẹ ẹgbẹ́ kò sí ètò òun wa nù méjèèjì ìyẹn wà á di fáàtì kún tàmáàmà bí tàmáà ìyẹn ò di kòkì ojúlówó rẹ̀ kọ́lọ̀ ń sànù wa torí ẹ̀ onídìí máa dìtì bàrà wa bá ti délé ìbò ti ti wétìrì rẹ̀ tó lọ́ọ́ máa kọ́ kó máa kí òun mi. ìgbọ́sọ́ tẹ̀lé púpọ̀ wọn náà mara rẹ̀ mo ti mọ̀ pé èkì sòkè káwá fòpin sí ní ìyàrá ti délé kó sálọ àlá kó kí ẹ sunnata ratibatil isha kó sì kí salatul witr kọ́ lọ sùn ọkàn rẹ ọkàn rẹ ọ balẹ̀ púpọ̀ nígbà tó bá fẹ́ sùn ní gbèsè kan lọ́rùn báyìí tọ́lọ̀ bá wàá ràn mí lọ́dún má tún jí lóru tó wàá màtẹ̀ kìyàmù lẹ́yìn àṣetọ́ ìfẹ́ rí yẹn níbi tó burú sí alákòwọ́ wa rẹ̀ ó gbé báyìí náà tó máa tó ti ń kí wítìrì kó tó sùn njẹ́ wàá ṣẹlẹ̀ ní ìsinmi pé yóò rọrùn kan láti máa jí lóru wọ́n wàá tún máa búra rẹ̀ pé ah, nígbà tí mo mọ̀ pé màá jí kí mo ń tètè kí wítìrì sí gà tó dà tó tún fi gbọ́ padà sí cycle number one pé ńjì ńjì lọ́ọ̀bá tún ní jí má nítorí délé àdéhùn àìsàn ìsànfàní báwọn pé kò sí abala kan nínú òru sára bí òkè wítìrì ń bẹ́ẹ̀ so etí wọn náà bá ti mọ̀ kọ́ ọ máa ṣe tí ò ní mú ọ pa wítìrì jẹ má ní ká mójútó ètò sì súnmọ́ jù ní pé ara fúyẹ́ láì sí ìsùn yàtọ̀ sí tá a bá sùn tá a bá jì ọ̀pọ̀ àìmọye ọjọ́ làásùn tá a jí ṣùgbọ́n tá a jì bọ́dẹ̀ yẹn lè ṣe two good hours lẹ́yìn ìgbà tó ti yájú lórí ibùsùn tí ọmọ paragadi lórí ibùsùn tí ọmọ pé ok ok ah it is just three thirty ah òru kitikiti láwa ó sì kù díẹ̀ pẹ̀lú òkú ọ̀nà ibi tó bá ti bẹ̀ tó gbé bá gbé ọ ó rí pé one good hour yọ kọjá wá àgbo mẹ́rin Ah no, ebi quarter after five kàkà náà ni mo jẹ́ five gan ni mo jí màá kí wítìrì àbí bẹ́ẹ̀ kọ́ ni lọ́ọ́ bá dé five thirty wọ́n ti Allahu akbar Allahu akbar la ilaha a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi bẹ́ẹ̀ ni a'udhu billahi minash shaitanir rajim. àmọ́ tó o bá fi lè kí wítìrì kó tó sùn jẹ́nẹ́rálì wọ́n á rí kọ́rọ̀ ọlọ́run láti dìde torí tẹ́lẹ̀ náà òfin dín náà má ṣe fà á tọ́nà máa ní kọ́ ọ̀rọ̀ ọlọ́run parí tó ń jí ní gbogbo òru àjẹpẹ́ fi wítìrì rẹ̀ sóòrù gbà. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù a gbọ́dọ̀ ti torí pé à ń sojú kòkòrò pé ìtọ́lọ́lá jùlọ abẹ́ ṣe kákúkú fẹ̀ ká pa gbogbo ìjọsìn yẹn ti torí ti ń ṣẹlẹ̀ nu lọ́pọ̀lọpọ̀ wàláì wítìrì di tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí òkì máa tòó túmọ̀ sí pé ẹ̀rú sì ń bà wá wọ́n jẹ́ pé sọ̀rọ̀ wá tùrù mọ̀kòrò bọ́ọ̀sì tá à ń kí gan ọlá apáǹkì mọ́tíláṣí ní jẹ́ kọ̀kọ̀lọ̀kọ̀ òkè lọ. síbẹ̀ yìí náà mọ̀ pé láwọn àwọn lọ́pọ̀lọpọ̀ gan-an láìsí rọmọbọ́n ṣebí jàmáà ni wọ́n máa kí wítìrì dáadáa sẹ́kọ̀ àwọn jàmáà kan sọ pé bá a bá kí báyìí tẹ́tẹ́ jọ́ lọ kí lé àwọn òfin ẹ̀ mọ́ ká máa gbé pamọ́ àní kí lé lè má mú ẹ bá ní kí dábìlì wítìrì subhanallah sòfin ala fún lè wa nínú àwọn sọ̀làwàtì wa tí àwọn lè òfin ní di maqabir la taj'alu buyutakum gbogbo rọ anabi sọlá sọlá ni ẹ má sọ àwọn ilé yín dàwọn sàárè torí gbogbo létí wọn bá ti kírun kí lórúkọ rẹ sàárè ọjà bó ti so jẹ mbẹ kò sígbà tó kí wítìrì lẹ́yìn sọlá tó lọ ṣá ẹnì kan á béèrè ó ní látàrí kójú rọ àwọn kan sọlá tó lọ mọgbẹ bàtí ṣá àwọn kì í ní àkókò sọlá tó lọ mọgbẹ ǹjẹ́ àwọn lè kí wítìrì ńgbà yẹn bí rárá o rárá o.

ẹni àtọ́lẹ̀kí sọ̀rọ̀ àtọ́lẹ̀wẹ̀tì bẹ́ẹ̀ náà ni ẹni tó sọ pé ní Ramadan ní mẹ́tíláṣí àwọn ọgbà tó dùn rọ̀ àwọn kí sọ̀láṣí Maghrib àti sọ̀láṣí Isha àwọn kí wọn papọ̀ lákòókò Maghrib táwọn á lè bẹ̀rẹ̀ sọ̀láṣí tarawih ńgbà yẹn àhà ọ̀ tarawih ní ìsìnkálukọ́rọ̀ kìtì ẹ̀ kìtì ẹ padà wá sí mẹsàlásí wá kí tàràwíì àjẹpẹ́ ìgbọ́dọ̀ kí sọ̀rọ̀ àtúlẹ̀ ìṣá náà ni àtẹ̀sí màpẹ́ dùn àbẹ̀sí màpẹ́ padà wá gálẹ̀ ń kí ìṣá yìí kákòókò tó tó ẹ fẹ́ jàǹfà ní tọ́lọ̀ ń fẹ́ yín látàrí pé ẹ bá ti kírun tẹ̀ máa lọ rí àti wá ẹ wá tún lò ẹ kí ni. á padà حديث بن جوال نتر عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما wọ́n gba ìgbà wáyé wá àwọn ló tẹ̀lẹ̀ sí wọ́n ní kọ́ọ̀lẹ̀ ní sábẹ́ yìí fún wa òun tún ní àgbéga sátọ́lọ́ wọn bá fún Abdullah ibn Amr ibn al-As wọ́n lọ́dún díẹ̀ ní bàbá rẹ̀ ti jù lọ àbí díẹ̀ ní bàbá rẹ̀ tuntun lọ wọn pé bàbá rẹ̀ tètè bì ọgbà islam bàbá rẹ̀ náà gba islam ó tẹ̀ sí gba islam sáájú bàbá rẹ̀ so òun nínú àgbéga tí ń bẹ fún tí òsì fọkànlọpọ sábẹ òní pé òun bẹnu ẹni tí ń kọ àdìgbà náà sọlọ àtúnà sílẹ̀ wọn fún un ní àyè àti kọ yàtọ̀ sáwọn yẹn ó nílò ànábì tó ń bá àṣọlá kí n máa kọ́ gbogbo tí mo bá gbọ́ sọ ànábì ní bẹ́ẹ̀ nígbà tẹ̀ bínú àtìgbà tẹ̀ bínú ó ní bẹ́ẹ̀ nígbà tẹ̀ yọnu àtìgbà tẹ̀ yọnu ó ní bẹ́ẹ̀ ó ní torí pé èmi ò ní sọ kankan ní gbogbo ìgbà ẹ̀yin kọ́ bínú ẹ̀yin mẹ́yìn kẹ́tí tá a kò rí bẹ́ẹ̀ tó tún ní àkọ́ wọn máa bá jiyàn abẹ lórí rọ so àlẹsọ bá tẹlẹ ìgbà máa bí ìgbà máa bí ìgbà yọnu ìgbà máa yọnu gbogbo tí mo bá ti máa kọ torí ìní wí nǹkan ní gbogbo gbà àyàfó dodo eléyìí ni Abdullah ibn Amr ibn al-As radiyallahu anhuma bàbá rẹ̀ sábẹ ọ̀nà sábẹ oní qala li Rasulullah sallallahu alayhi wa sallam. wọn lànà bí wàá kí àtúrò ọlọ́wọ́n bá kó máa bá ọ sọ fún mi pé yá abdullah rẹ abdullah látọkùn mẹtìlẹfúlẹ́n má ti dàbí lágbájá o má ti dàbí lágbájá o káàna ẹkọ mọmìnà lẹ́yìn a máa jí kírun lóru rí o ti jẹ́ni tí máa jí kírun lóru rí ńgbà kan bàtàrà tàkìyà mẹlẹ́yìn o ti wá pa ti báyìí o. mọ́dàbí rẹ ó subhanallah ànábì nù ẹ̀kọ́ ńlá nì ẹ̀kọ́ ńlá fìyà abdullah ìrẹ abdullah ibn am gbogbo ẹ̀ńtẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀ fẹ́ ẹ fẹ́ kọ́ gbọ́rọ̀ ẹ̀ kó fi sẹ́ ẹ pè lórúkọ rẹ̀ yẹtù pé ìwọ́n jẹ ìwọ́n jẹ ẹ̀ ọ̀sẹ̀ tó wá sọ pé ìwọ́n jẹ pé onáà lè máa wo bòmí ìpèsè àdùnwọ̀n jù tó ti gbá nàbì ní pè ó lè máa wo bòmí ìpè gbogbo èèyàn ni wọ́n ti Abdullahi àbí kí ni ó kọ́ tẹ̀ ẹ́ sẹ́mi pé kí ọmọ òkú tó bàbá yìí àkókò mọ́ bá àmọ́ tá a fi tẹ̀ ẹ́ tòṣùwọ́n nàbì ọ̀sọ̀lá ẹ̀kọ́ ńlá nù pé Abdullahi yá Abdullahi inú rẹ̀ ó dùn. anabi pé olùkọ́ ṣé anabi kó pé yẹn wọ́n dà gẹ́gẹ́ bí kọ́ba kan kó kọ́ rẹ̀ anabi máa ní subhanallah anabi tó kọ́ tèmi náà mà láàrin tó kú àwọn èèyàn bí wọ́n ti kọ́ to wọ́n ma dúpẹ́ fọlọ́ tó ní dúpẹ́ fọlọ́ anabi tó kọ́ rẹ̀ sọ́dọ̀ àbí gbàdúrà yà ọ̀dọ̀ kúrẹ́ dìkan tó kọ́ rẹ̀ mà ọmọ fẹ́ lomi torí kọ́ba ni wọ́n tó kọ́ rẹ̀ mà lọ́lọ́ gbélẹ̀kẹ̀ kọ́rùn láì sí ìdíjọ́ yìí pé yẹ bàbá mú mi ó wọ́n ní sẹ́lọ́wọ́ fi ọdún ọwọ́ pé mú kọ́ mi o òun ti sọ ọba mú kọ́ mi ọ̀kìnní kan là so ẹ wá wà nẹ́bí ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àti ó kó kọ́ sáré láṣà gbogbo ẹ̀jẹ̀ bá ti fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ rẹ ọmọ wa fẹ́ràn rẹ bá kékeré kan. tó jẹnẹrali ẹni fẹ́ pè ló kọ tó kọ mọ tó máa wúra rẹ tó kíní kan lọ. wọ́n ti ẹ fa àbẹ ẹ kó tó ìbí máa ń ti yàn sí mọ̀ torí ẹ bàbá tí ọmọ máa ti ṣe àmọ́ ọmọ gẹ̀ẹ́tì lọ́dọ̀ àwọn abájáde rẹ náà ọmọ gẹ̀ẹ́tì tọ́wọ́ ti ṣe kátàkátà kápẹ́ wọ́n ti ẹ mẹ́wọ́ gbogbo ọmọ lè dákẹ́ wọ́n ti kunu lé o ká fọ́ dákẹ́ o. àwọn ọmọ yẹn ọgbọ́n ni ẹ̀ ń pè wá ni tó o túmọ̀ sí pé àwa gẹ́gẹ́ fúnra wa àá máa dákun àìgbọ́rọ̀ wọn àfi kọ́ lọ́wọ́ tún wa sí ẹ wá máa wò tó ti fi gbogbo ọmọ ṣe ń ọkàn pé ètò ọ̀fẹ́ ni tó ọ̀fẹ́ kọ́ wa dáhùn ní ìsìn wípé Abdulqahar lẹ́ẹ̀kan náà ẹ̀kọ́ tó ní náà bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ àbẹ́sẹ̀ bá ní ọmọ kan bẹ́ẹ̀ o kálukọ́ ọ̀dàkẹ́ ni talọ màkà náà táwa ni sọ màkà nínú gbogbo wọn tí bàbá wọn sẹ́wọ̀n kọ́ màkà náà gbogbo wọn gbogbo wọn ọ̀dàkẹ́ ni àwọn tó bá ti kó kọ báyìí yóò mọ̀ bọ̀ kódà tí ọba gbọ́ àwọn yóò kọ́ mọ́ àtùkọ̀ hàn bàbá ń tẹ̀ ọ́ àtùkọ̀ hàn màmá ń tẹ̀ fà á. tó torí ẹ ẹ̀kọ́ ń o gbẹ́ńtẹ́ bá fẹ́ pé kọ́ gbọ́ kọ́ ó sì gbọ́rọ̀ sílẹ̀ ó kọ́ ní ẹ̀mí pé o ẹ̀wọ́n náà ló ti sọ ọmọ tó dáa kí ni wọ́n á ti ọ lẹ́nu láti pè é tó ikọ́ tẹ̀ ẹ̀mọ yìí títẹ̀ táwa náà ti tẹ bàbá àti ìyá ọ àbí ẹjọ́ bá tẹ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ní kọ́ náwó kò sí torí di eléyìí bẹ́ẹ̀ náà làwọn máa jẹ náà so àwọn agbọ̀dọ̀ tó torí pé ọwọ́ jẹ́ ràkàgédà tó lè torí kọ́ máa rí ọ̀gọ́rọ̀ máa kọ́ máa máa ẹ ọlọ́run dá gbogbo wa sọ̀rọ̀ yá abdullah eré abdullah látọkùn mẹsìlẹ̀kùlà ẹ̀kọ́ ńlá tún ni o mọ́tàbí lágbájá yéèdè ẹ̀ mọ́tàbí túlẹ̀ ẹ̀mọ́tàbí mọ́tàbí túlẹ̀ túlẹ̀ ẹ̀wù bí abdullah bá ń tẹ̀ gbé o sókè ajẹ́pẹ́ túlẹ̀ ńkọ́ wọn nà ọ́ malẹ̀. túmọ̀ sí ẹ̀kọ́ ńlá ń bẹ lára ànábì sọ̀rọ̀ àdúgbò ẹni tẹ́ fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ńlá òkúrú fẹ́ kó kọ́ rẹ̀ àmọ́ ẹni tẹ́ fẹ́ kún ó ṣe bí rẹ̀ má dà kọ́ o torí pé ẹni tí ń ṣe tí ọ̀dà lónìí ó lè padà máa ṣe ìtọ́da lọ́la nígbà tẹ́ ẹ bá ti wá sọ́kọ́ rẹ̀ níbi àpèjúwe tí ọ̀dà nǹkan ò ní parí mọ́ pàápàá ànábì lọ sọ síbẹ̀ làwọn àtàǹbáyà sọ̀rọ̀ ọlọ́run rí àwọn ò bẹ́ẹ̀ a máa retí kẹ́nìkan tẹ̀ wá ni tó bá ti tẹ̀ wá báyìí ọ̀ wọnú ìdánilẹ́kọ̀ọ́ wọn kàdá kọ rẹ̀ jáde ni ìgbé ẹ bàbá fúlàǹtì bàbá mọ̀tí àbíkú ni ọ̀daràn wọn kà wọ́n ti ká kásẹ̀ bàbá mọ̀tí ọ̀daràn gbogbo bí tó ń bá wa yọ sí wa àbọ̀ ọ̀daràn níbọ̀ ẹ dákun kí ló ṣe ìtòlùkọ́ lórí ẹ̀ lórí ìwòsínú ìlànà mẹ́wàá Muhammad sọ̀rọ̀ wa. àwọn ọ̀sán wà sára àwọn tó ti lọ síbi ẹ̀sìn wọn ò lẹ́kọ̀ọ́ bá ń fi pè yàn lọ síbi ẹ̀sìn. ó lè kó o ṣàṣìṣe ó lè kó o ṣàìdá ó lè kó o ṣèkè yọkàn gbó kọ rẹ jáde nínú kẹsẹ̀tì. ìpè o ti sọ sọkúsọ òun òun pọ̀ lẹ́nu láì kọ́ jẹ́ sẹ́ná. <laughs> subhanallah. Eh, ó túmọ̀ sí pé ó túmọ̀ sí nǹkan púpọ̀ nínú rẹ̀ ni pé òun wá popularity tóònù ọwọ́ wò kíbi tó rọrùn láti tètè rí kò síbi ká pa àwọn èèyàn máa gé ní popularity dá àwọn òbí yẹn torí pé àwọn tí bá ń tẹ̀lé ru wọn àwọn ọmọ tó ti mú gbogbo àwọn eléyìí wà lọ. ẹ sì mọ̀ kò sí ẹni tí ò lè fèsì fẹ́ni kẹ́yìn sì ni kìí ṣe gbogbo èèyàn ló lè má lé kò sẹ́ni lè fọ́lé kìí ṣe gbogbo èèyàn ló lè má lé bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ bọ́ dàbí gbé ẹ máa kó ẹ máa má kata ẹ̀rì kẹ́ láì sí ìtumọ̀ lẹ́sìn báyìí àbẹ́sẹ̀ máa ní ẹwọ́ kékeré pé ẹ̀ ṣé kọ́yákọ́yá lẹ̀ ń fẹ́ ni àbí. kódà láì máa ké sábàjá kọ alùpùpù ọmọ bí ó ṣe bọ kọ́sàtì lẹ́bù bẹ́ẹ̀ so àwọn kan wà báwọn tó ẹbí wọn ò rẹ́kọ̀ọ́kọ́ nínú làdá náà lọ àwọn wọn kà gbé gbogbo yẹn sórí skéèlì wọn àwọn wà á lérò pé táwọn bá ti yá balẹ̀ báwọn kírẹ́dìtì àwọn òfin lékún sí lọ́dọ̀ àwọn tí ń gbọ́rọ̀ àwọn pé ah, ó tún ní màdúlágbádá o. àwọn wa ní mọ̀ ẹ́ pé ìgbà táwọn ti báwọn ọlọ́run ní wọn láàrẹ̀ àwọn ni àwọn òfin rẹ̀ ti dáhùn. àìlẹ́kọ̀ọ́ ọmọ yìí tún débi báyìí ah, àṣà rẹ̀ tún débi báyìí náà ìlọ́lọ́. àkọ́mọ́sí pé àmì gbọ́dọ̀ ń bínú sí ni. hátàdà ló gbé débẹ̀ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ wọ́n ní hasadu ní ìlànà àwọn ìlara ni ìlara ni àbí kí ni wọ́n fi lérò lọ́wọ́ ní kọ́ni àmàlùkù lé tó ti wọ́n kọ́ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ torí kò sẹ́ni tí wọ́n máa ké mú lọ tó bá dé fẹ́ ká dalé wó yé ti gbogbo yẹn ló lè gbọ́ bẹ́ẹ̀ rẹ lé mú tó bá kàn ká mọ blọọkù torí ẹ ẹ tara anábì fi kọ́ gbọ́n ṣé mádàbí lágbájá ọba gbogbo anáwé àbí ọba wa wílé ẹ̀ńtí kọ́lọ̀ ọ̀rọ̀ ànábì sí gbogbo àgbáńlá ayé mi èmi náà tún máa fura pé kọ́má jẹ́ pé mi là ànábì gbà lérò torí pé sọ̀láṣù wítìrì mi ò ṣe o kìyàmù mi kọ́dà kọ́dà tó pé mo ṣe rí kálukú náà bẹ̀rẹ̀ sí wúra rẹ̀ pé ẹ ya ìyàwó mi o táwọn tó ti kọjá tí wọ́n bá sì fura kó ojú tó ojú mi ọkà bùkú o lọ́nà bá wọn kà àbáyé wa bá wá jẹ́ náà lẹ́ díẹ̀ jí wá o torí ọlọ́mọdé àtòrí ibú o ah, ah subhanallah ẹ rí i pé ilé kálukú tòrò látàrí ọ̀rọ̀ yìí yàtọ̀ sí kí wọ́n yan kí wọ́n pé má dàbí súlẹ̀ tí wọ́n ti má dàbí súlẹ̀ kó pè yẹn bá délé kí ni wọ́n gbé lọ lé pé ah súlẹ̀ káàbùkù lónìí láì ti jẹ́ pé ẹni tí wọ́n ló ṣe yún kí ti kánà bíi kì í ti pé tó gbà nínú ipa ti kàlábù bí ìbá ti pé wọ́n ń pàkíyèsí òun náà kọ́ má ti bẹ́ẹ̀ mà wọ́n ti ń pàkíyèsí ẹni tí ò ti ṣe bẹ́ẹ̀ kọ́ má ti bẹ́ẹ̀. pẹ̀lẹ́ yìí túmọ̀ sí pé ẹ̀kọ́ ńlá ń bẹ lára ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ̀ kì í ti tẹ̀bi nìkan ibi púpọ̀ àtúntò nípa Aisha ọbẹ̀ ọlọ́ ọ̀ra ẹrúbìnrin gbàtọ́ fẹ́ rà àwọn tó ní wọ́n sọ pé tó bá rà ó tó bá kú ó àwọn alálẹ́tọ̀ àtijọ́ gbọ́n ẹ̀ lábẹ́ òfin ẹni tó bá sì rẹ ẹrú lọ́lẹ̀ tó àti jogún ẹ̀ ẹni tó bá rà tó sì bọ́kùn lọ́rùn rẹ̀ tó sọdọ́mà tó sọdọ́mà lóàdì òun lọ́lẹ̀ tó àti jogún ẹ̀ ẹ̀yin fẹ́ ta ẹ̀fẹ́ ẹ̀fẹ́ bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ ẹ̀tún alẹ́yìn lẹ́ẹ̀dógún rẹ̀ anábì ti máa tọ́ sẹ́sẹ̀ wò anábì ti máa tí wọ́n ṣe ìbí àwọ̀ rẹ̀ náà wọ́n ṣe sí màdánà bí bọ́ni mímbà sánà bí ọ̀sọ̀rọ̀ máa bá lọ ọkọ̀ àmì yẹ́sítẹ́rì fún náà ṣòro pàlẹ́sẹ̀ fi kìtàbí láà. كل شرط ليس في كتاب الله فهو باطل ولو كان مئة شرط كل kí ló sa àwọn èèyàn kan tí wọn máa lé condition wọn máa dá májẹ̀mú kalẹ̀ tí ò sínú àlùkòrán kí ló sa àwọn kan anábì máa bá gbogbo wọn níwájú rẹ fọwọ́n máa tọ̀wọ́ báyọ̀ bàbá bàbá kálágbájá àti wọn náà àbí wọn náà ò sí bẹ́ẹ̀ kí ló kọ́kọ́ rẹ mọ́tò àbí kí ló kọ́kọ́ rẹ ṣé o gbogbo ẹ̀ lànàbì lè sọ ànàbì ọ̀sọ́ bẹ́ẹ̀ kí ló sa àwọn kan kí wọn máa ta ilé náà kẹ́kọ̀ọ́ yéésì ká bá yẹn tí mo fẹ́ mú nu kọ̀ bàjẹ́ torí pé kọ̀ bàjẹ́ ti bẹ̀rẹ̀ lọ kó o ní kọjá àti sọ̀rọ̀ ọ̀gbìn ọ̀dẹ́ o sì tún lè fi ṣubú torí pé àwọn ọ̀fẹ́ ìlara nílò ọ̀làmù tí ọba jẹ́ lara náà lóòótọ́ tí ọba jẹ́ lara lóòótọ́ ẹlòmíì kí ló ṣe kí ló ṣe sẹ́ẹ̀fì fi ṣe kéṣẹ́ ìlara náà ni torí pé ẹ̀yin ẹ ti fẹ́ gbọ́n tó dé ẹ̀rí jẹ